Sàlámà àti ọmọ rẹ̀ ó yàtọ̀ fẹ́lẹ́ yìí ìtumọ̀ eléyìí ni pé as-su'alu ahyanan yufhamu min al-qara'in wal-hal ìbéèrè ńgbà míì kọ́dà bó yẹ pé ní ọ̀tọ̀ láhán tí ó ń béèrè fi béèrè béèrè àmọ́ látara ọ̀rọ̀ tí wọ́n bá ti ń sọ́ọ̀bọ̀ kó tó kan ọ̀rọ̀ náà àbí ìṣesí tí wọ́n bá wà ń gbà yẹn yìí máa jẹ́yìn ọmọ tó ń béèrè béèrè ńgbà míì. Abubarza rí pé kìí ṣe pé ní tí wọ́n bí òun ni pé bóòlù ànábì rúkú bóòlù ànábì foríkalẹ̀ ìgbà wo lànábì máa sálámà bí kìí ṣe pé anil mawaqit àsìkò wo lànábì máa kẹrùn sallallahu alayhi wa sallam òun náà wá ń dáhùn báyìí pé kana yusalli hajir wa hiya allati tad'unaha al-ula irun tá à pè ní irun dhuhri à ń pè lọ́dọ̀ wa ń bì ní irun àyílà òun náà ní jẹ́ salatu dhuhri òun náà ní jẹ́ sọ̀láàtù hajir gẹ́gẹ́ bó jẹ́ pé irun àṣùbà àtàǹkì òun ní jẹ́ sọ̀láàtù subhi àtúmọ̀ jẹ́ sọ̀láàtù fajiri àtúmọ̀ jẹ́ sọ̀láàtù algadat ọkọ̀ kan náà ni irun àṣùbà kan náà ní jẹ́ bẹ́ẹ̀ bákan náà sọ̀láàtù buhuri yìí àtúmọ̀ jẹ́ kí ni sọ̀láàtù alhajir ayé asọ̀láàtù láti nùsọ̀líha filhajira irun táǹkì lásìkò gbà tó rùn mú jajan òun ní ń jẹ́ sọ̀láàtù alhajir alẹ́tí tàdàcúnà àlùlà abubarza wa ń sọ fún salama tó béèrè béèrè yìí kó lè bá a gbọ́ yé dáadáa pé irun tí mo pẹ̀lú nu hajiru yìí o alẹ́tí tàdàcúnà àlùlà nínú ọkọ̀ tí wọ́n máa ń pe irun sọ̀láàtì zúrì ń jọ̀hún tó ti dàbí ìgbà tí ọ̀kan màmá lóde òní wọ́n á tún máa pè é ní kíni irun alákọ̀ọ́kọ́ kíni tó máa rún alákọ̀ọ́kọ́ ẹ̀rí pé àṣùbà àlàkọ́ máa kí bàbá ti ẹ̀pẹ̀rún káwọn alákọ̀ọ́kọ́ sọ̀láàtù súbí ìlàwó rò pọ̀ yẹ kọ́ jẹ́ àsọ̀láàtì ùlà bẹ́ẹ̀ náà ni àmọ́ túmọ̀ sọ̀láàtì ùlà ni pé nígbà tí jibril aleyhi sọ̀láàtù wasalam tí ọlọ́run rán pé kọ́ wá kọ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam lásìkò òrùn kọ̀ọ̀kan ọlọ́run wá ní kí jibril ó sọ̀kalẹ̀ básìkò òrùn ibà Jibril ó tún sọ̀kalẹ̀ ńgbà yẹn ó tún jọ kírun ó ṣe bẹ́ẹ̀ fó didi ọjọ́ méjì àkọ́kọ́ ọ̀run tí Jibril kọ́ wá kí pẹ̀lú anabi Muhammad sallallahu alayhi wa sallam kì í sàṣùbà ìrun àyílà ni Jibril kọ́ wá kí ìtumọ̀ ẹ̀ ní afi máa pè sọ̀láàtù dúhùrì ní kíni àsọ̀láàtù al-ula ìrun alákọ̀ọ́kọ́ ìyẹn ni pé ńgbà tí màláìka Jibril ó máa wá kọ́ anabi sallallahu alayhi wa sallam nírun lásìkò ọ̀run òun là kọ́kọ́ ọ̀run tí ọkọ̀ wa sọ wá kí. So يصلي الهجير حين تضحض الشمس أي حين تزول الشمس onígbà tá nàbì máa kírun àyílà ìrun zuhuri sallallahu alayhi wa sallam òun nígbà tí kínní ìgbà tó òòrùn bá yẹ àtàrí àti ṣàlàyé fúnra wa pé bẹ́ẹ̀ bá ti dó nọ́ọ̀rùn tó bẹ̀rẹ̀ sí ní rí bògì ara rẹ̀ àbí gi kan lé agbékalẹ̀ àbí nǹkan kan ni ìgbà tó bá ti yẹ àtàrí tọ́sẹ̀ ní bògì yìí aago méjìlá àbọ̀ la rí kọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ aago kan ní aago kan àbọ̀ ní ìgbà yìí ni ọlọ́run ní ká kí ìrun àyílá kọ́sáàgó láyé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wa yusalli al-asra ìgbà tá abubarza tó fẹ́ júwe gbòó lànàbì máa kí ìrun àlásàrì ó ní yusalli al-asra ó ní bá nàbì bá kírun àlásàrì tán thumma yarji'u ahaduna ila rahlihi fi aqsa al-madina ọ̀nà tí ilé rẹ̀ jìnnà jùnú wa ti ń gbé kángun kángun ìlú madina kọ́dọ̀ ogun ó délé rẹ̀ lẹ́yìn tá nẹ́bí kálá sáré tán wọ́n ṣàmùsùn àyà òun sì tún wà tó rùn ọ́ wà láàyè tí èsì pé òun ti múra tí ó wọ̀ èyí òun tó ń tọ́ka sí ta àti kéńjẹ jọ pé ní afdol aw ahabul amali ila Allah as-salatu ala waqtiha pé básìkò òun bá ti wọlé kéèyàn ó kì ni abubakar sàlàyé fún adébí pé ntẹ́ yóò fi màpá nẹ́bí ra kẹ́ lọ́rùn lára bá nẹ́bí bá kírun àlásàrì tán sallallahu alayhi wa ẹsẹ̀ náà ń rìn gbà yẹn Abu Barzawa ni kọ́dà ẹni tí ilé rẹ̀ jìnnà fi aksol Madina níbi tó jìnnà jù ní inú ìlú Madina òun náà padà délé rẹ̀ wàṣàmùsù hayya òun ó sì wà láàyè tí èsì pé òun ti wá ń wọ̀ lọ ìyẹn ni pé anabi sallallahu alaihi wasallam básìkò alásàrí bá ti tó gẹ́lẹ́ ní anabi máa kì wa nasitu ma qala fil Maghrib ọlọ́run kó ṣe àlékún ìyọnu rẹ̀ fún Abu àti gbogbo àwọn sọ̀hábì anabi Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dàkùn ẹ̀ wò abubariza ń sọ ntọ́gbọ́ lọ́dọ̀ ànábì tí wọ́n bí ọwọ́ adébi tí ò dá lójú èyí tí ó fi wá wá kan wí pé ẹni tí kò ń bí mí yìí kò kú sojú tiẹ̀ ah, wọ̀nà sí tu máa kọ́ ah, afọ̀n sàlámà ọ̀rọ̀ sàlámà lélẹ́yìí sàlámà tó wá bá èyí tí ó fi wá wí pé ní báyìí ó wí bákan ó ní wọ̀nà sí tu máa kọ́ la fil maghrib mo bẹ́ẹ̀ lé mo bí léèrè irun maghrib náà pé gbòòlà nábì ń àmọ́ n tó wíńjọ́ náà nà sí ìtòhù mọ́ gbàgbé rẹ̀ lónìí eléyìí náà sì dà kọ́ọ̀lẹ̀ táwa tó ń kà lónìí ẹ̀kọ́ ńláńlá ń bẹ ń bi eléyìí fún wa báwọn sálàfù wa ti rí nìyẹn radwanullahi alaihim wa rahimahum èyí tí wọ́n bá mọ̀ nù mọ̀ wọn aláwọ̀ mọ̀ èyí tí wọ́n bá mọ̀ wọn aláwọ̀ mọ̀ èyí tí wọ́n bá rántí wọ́n wí èyí tí wọ́n bá gbàgbé wọ́n làwọn gbàgbé àmọ́ kéèyàn wá dóńdó pé wọn gbọ́dọ̀ bí wọn kankan àfi ká mọ̀ eléyìí ọ̀bá mu òun làwọn àfáà máa ń sọ pé kéèyàn ọmọ Allahu alamu wí nisful ilmi ìdajì ìmọ̀ ni kò sí ti ń tìyàn lójú ń bẹ̀ ẹ̀wọ̀n tí Sàlámà wí láti ọdún tó ti wí tá a sì tún kà lónìí ẹ̀dá kò séyìn wọn ọwọ́ apẹ́ ká tó máa wá kẹ́ ìkẹ́ ọlọ́run àtàánú rẹ̀ fún un báyìí tún máa ní kọ́lọ́run ọba wa kẹ́ tó rọ́bà wí nǹkan míì táwọ̀ ọ̀mọ̀ tá à ń pa alákọ̀ọ́lẹ̀ lónìí ó lè dẹ̀sìn rú máa lọ́wọ́ ó ní wà nà sí ìtumọ̀ kọ́ọ̀lá fílmù à ń tó wí ń pa àrùn magrebi o mo gbàgbé wakana yastahibu an yu akhiro min al-isha ọlá anabiwa muhammad sallallahu alayhi wa sallam kana yastahibu an yu akhiro min al-isha alati taducuna al-atama ọlá anabi a máa fẹ́ àti kailé iná ń jẹjọ pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam èyí tí máa fẹ́ jù ni pé kọlọ irun ìṣáì la ìṣáì nìkan ni lànàbí máa kí ní ìgbà tásìkò rẹ̀ tí èsì pé gẹ́lẹ́ tó wọlé tànàbí ọ̀fẹ́ kó wọn lọ lára irun ìṣáì nìkan ni àti kàá ní jẹjọ náà òun là Abu Barza náà tó rìpíìtì ń bí i pé yu'akhiru al-isha min al-isha allati tad'unaha al-atama ìhun ìṣá ìtẹ́yìn máa pè ní kíni tẹ́ ẹ máa pè ní atama nínú àwọn ọkọ̀ ọ̀run salatul isha yìí ní jọ́hùn tí wọ́n ń pè kọ́lá láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn a máa pè ní kíni salatu al àmọ́ kí ló dé tí Abu fi wá ń dájú rẹ̀ kọ àwọn tó bíi pé èyí tẹ́ ẹ máa pè bẹ́ẹ̀ á gbọ́ yín bíi pé ní kò lẹ́tọ̀ọ́ ká máa pèrún ìṣá ìbẹ́ẹ̀ ni torí pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní la taglibannakum al-a'rabu ala salatikum ẹ má jẹ́ kí ó kọ táwọn lárúbáwá oko tí wọ́n máa pè ìrun ìṣá yìí ẹ má jẹ́ ó bo ó kọ tọ́lọ̀ ń sọ ìṣá yìí ẹ má jẹ́ ó gbà máa lẹ́yìn lẹ́nu anabi ní innama hiya salatul ó kọ tọ́lọ̀ ń pè òun ní salatul ìtumọ̀ ìrun átàmà táwọn pè ní pé àlàátàmà ní òru àwọn ń sọ léde tí wọn pé sọláàtù làátàmà ìrun tá a kì í gbà tí òru bá ti ń ru ìtumọ̀ sọláàtù làátàmà nìyẹn kí lẹ́kọ́ tá a fẹ́ kọ́ńbì yìí ni al-ulama yaqulun al-mustalahatu shar'iyya laha hurma al-mustalahatu laha hurma àwọn okọ̀ tí sẹ̀ríà pè nǹkan kọ̀ọ̀kan ká dún ní mọ́kọ̀ ká máa fi pè é ká wá wá dá mí lọ gbogbo ń tá a bá mọ̀ pé sẹ̀ríà ìsìláàmù ní ó kọ báyìí ni là á máa pè àtúnwá gbọ́ táwọn kan ní àtún lè pè báyìí náà àà ó kọ tí sẹ̀ríà ìsìláàmù pè yẹn al-mustalahatu shar'iyya laha hurma ó kọ́ ní ẹjẹ́ dún ma kó dún ní ma gbogbo wa lẹ́nu kájọ máa pè bẹ́ẹ̀ eléyìí ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam lọ́tọ́ka àwọn sí pé ẹ má pè irun yín ní sọ̀láàtù làátà màmá ẹ má pè lóko tó lọ́n pè òun ní kíni sọ̀láàtù al-isha fa al-mustalahatu shar'iyya laha hurma. ní apá bíi tábánikà wo fi babil asma'i was sifat ntọ́ lọ ń pa àwọn orúkọ àtàwọn òròyìn ọlọ́run àwọn al-ulama wọn ní kọ́ìdà kan tó bá ọ̀rọ̀ al-mustalahati àwọn ulama yìí ni pé bẹ́ẹ̀ yẹn bá dé nísìnyí tó fẹ́ ròyìn ọlọ́run ẹlòmíì máa ṣe mistake bẹ́ẹ̀ yọ ròyìn ọlọ́run àti ẹnìkan tó ròyìn ọlọ́run jọ kan tó ní àà general manager lọ́lọ́run pé àà èyí ṣe tó yọ̀ ebi gbogbo nǹkan lọ́lọ́run ń ṣe gíní lọ́lọ́run ń ṣe tó rẹ̀ ń ti jẹ́ pé èèyàn ń manage nǹkan general general manager náà nù àà àwọn àfọwà ní jókòó ìtumọ̀ ń tọ́ sọ ọ̀dà àmọ́ kí lọ́lọ́run fi qualify ara rẹ̀ tó sì múrù túmọ̀ yìí náà wá ẹ èyí ń ní o lò mọ́pọ̀lọ́run ló kọ tí e jẹ ìtumọ̀ tó wí dá náà fi máa sọ pé ní al-alfadhu allati lam yard biha ash-shar'u yustafsalu 'an al-ma'na min sahibiha àbílẹ̀ rẹ̀ pé ńgbà ọ̀pọ̀lọ́run báyìí kí ni ìtumọ̀ rẹ̀ tọ́ba pé ń tó wí ẹ̀wọ̀n gbé ọ sàlàyé nísìnyẹ́rì pé ń tó wí bẹ́ẹ̀ náà lọ́lọ́run lóòótọ́ àmọ́ lóun kò pera rẹ̀ lọ́nà bẹ́ẹ̀ ó ní ọ̀nà sẹ́rọ̀ táàmù ti sẹ̀rí àti ọlọ́run fi pera rẹ̀ bẹ́ẹ̀ tí ó sì túmọ̀ nǹkan yìí náà wọ́n wàá darí ohun tó ń pè ní èyí tó lọ́run lò tá ànábì lòun sallallahu alaihi wasallam òun ni ó lò máwùlẹ̀ tún wà mí. so ara kọ́ ìdá yẹn pé ma lam yarid bi ash-shar'u min al-alfaz yustafsalu 'an al-ma'na min sahibiha ila iltizam al-alfaz ash àmọ́ bàbá fẹ́ wí tùmọ̀ tó wí náà ó rí nínú láfúrú sẹ̀ríà nínú kùránì nínú súnà náà tí ó sì ṣe kíni tí ó múru ìtumọ̀ báyìí wá so ní pé sọláàtù al-isha allati tad'unaha al-asaba wa kana yaqra'u an-nawma qablaha Abu Barza ni lára tó ń sọnù wà nabi wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni pé anabi kọ makuruhu nínú ta anabi kọ ní tí ó da nínú ẹ̀sìn kéèyàn pé mo fẹ́ sáré sùn díẹ̀ kí ṣáyò tó tó bẹ́ẹ̀ bá ti kí magrebi tán yìí máa dúró de kí wọ́n pè ṣáyì ni a ẹ̀jẹ̀ ń sáré rẹ̀ ju díẹ̀ tí ì bá ṣe pọ́ bá rẹ̀ yàn o èyí wọ́n tọ̀ àmọ́ kéèyàn wá mu ní àṣà pé ní a ò lè má sùn díẹ̀ lẹ́yìn magrebi káànà yaqra'u an-nawma qablaha anabi muhammad sallallahu alaihi wa sallam makuruhu ló ṣe ń nu ta kọ́nú ẹ̀sìn òun ni kéèyàn máa sùn kí ṣáyò tó tó bàbá kí magrebi tán al-Qur'an al lè yọ máa kéènì zikirullahi ni wọ́n máa ṣe ni ó ní sẹ́kàtọ́ fẹ́ lọ sí ń gbèsè ayé rẹ̀ náà ni kọ́tàrí ipò wọn wá sùn láàrin magrebi àti ìṣá nínú ẹ̀kọ́ tí anabu muhammad sallallahu alaihi wa sallam fún wa ni. wal haditha ba'daha wal haditha tí ó sì wá nídìí kan nídìí ẹ̀sìn anabi muhammad sallallahu alaihi wa sallam ọkọ̀ ká wá tẹ̀sẹ̀ pẹ̀tẹ̀ bọ̀ àbí afẹ́ sàtẹ́mbìlì àbá wa fẹ́ sọ̀rọ̀ kan sọ ìpẹ́ yìí ṣáìlá ṣẹ̀ṣẹ̀ wá pẹ̀tẹ̀ bọ́ rẹ̀ torí pé kí ni eléyìí yóò di wa lọ́wọ́ àti ṣe ńtọ́lọ̀ ńfẹ́ ká ṣe lóru ńgbẹ̀yẹn wa ń ta ti ń rọjọ́ títí aago méjìlá aago mélòó lọ́fẹ́ wọlé tọ́fẹ́ sùn dépò yọ wà rántí pé wọn ó kírun lóru àbẹ́lómi yọ tiẹ̀ wá kásùbà bàbá yìí nínú tọ́jẹ́ màkúrúhù ni pé kọ́ wá sí pé lẹ́yìn àìsáì láìsẹ̀ wá láàfẹ́ ṣèjọ àbáfẹ́ ṣe nǹkan kan illa ma kana li gharadin àfẹ́yìntọ́ báyìí pé ní nǹkan kan pa ọ̀rọ̀ ẹ̀sìn la fẹ́ ṣe ń bẹ̀ fàdàbà lọ́fi wàá nù sọ il Bukhari ti imaamu Bukhari ní báàbù samari bil ilmi bọ́bá yìí pé afẹ́ kéwù sẹ̀ríà ni afẹ́ kẹ́kọ̀ọ́ ń pẹ̀ ẹ̀sìn ẹni tí ó kọ́ ní sí lẹ́yìn ìṣá ìlú wọn ra yìí kọ́ láì fi báàbù samari bí bil ilmi àmọ́ ọ̀rọ̀ ayé kan àbọ̀rọ̀ nǹkan kankan tá a lè gbé sásìkò míì kọ̀ lẹ́tọ̀ pé pé ńgbà tá a wá kí ìṣá ìtàn àbíjọ́ tiẹ̀ wá gba irun àṣùbà mẹ́lòmíì lọ́wọ́ torí báyìí haditha ba'da. ànẹ́bí àmọ́ kí n tó tó ọgọ́ta aya kọ́dà àmọ́ kí n tó tó ọgọ́rùn-ún aya síbẹ̀síbẹ̀ náà yóò kírun àṣùbà tán èyí ní dá gbogbo ẹni tí ń bẹ ní inú mọ́sálásí mọ́. eléyìí ń fún wa la pé ní àtìgbà tó yẹ ká máa kírun àṣùbà wa òun ní fèrè gàlẹ nígbà táṣùbà bá ti wọlé kẹlẹ òun náà ní ọdà ká máa kírun làdájì náà máa ti bẹ sallallahu alayhi wa sallam. عن علي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال يوم الخندق ملأ الله قبورهم وبيوتهم نارا كما شغلونا عن الصلاة الوسطى حتى غابت الشمس علي بن أبي طالب رضي الله تعالى عنه أرولي النبي محمد صلى الله عليه وسلم ومن العشرة المبشرين بالجنة إنه أعوات النبي فني ريال الجنة لا تعي أواني علي بن أبي طالب واه علي بن أبي طالب أساجو أوا مسلمين bọ́fẹ́ bóyá pé àwọn kan ṣàṣejù ń parẹ́ àmẹ́yìn wọn wá pé kí ẹni tó bá sọ ìsọkúsọ ń pa aliyu bin abi talib abọ́sọ̀ sọkúsọ ń pa muawiya bin abi sufyan abéyí kéyìí nínú sọ̀hádà anábà muhammad sallallahu alayhi wa sallam ojú ọ̀nà ànà lọ́wọ́ àkọ́padà síbi ìlànà sunna anábà muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí aliyu bin abi talib lọ gba hadith wẹlẹ kejì wa aliyu bin abi talib òun lọ kọ́ ọmọ bíbí inú anábà muhammad sallallahu alayhi wa sallam aliyu bin abi talib òun lọ gbọ́dọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam wasallam kọ́lọ̀ kí ọṣẹ ìyọnu rẹ̀ fún Ali àti gbogbo àwọn sọ̀hábì anábà Muhammad sallallahu alayhi wa sallam. Aliyu ni anabi sọ báyìí yawmal khandak lọ́jọ́ khandak ìtumọ̀ ọjọ́ khandak ni pé ọjọ́ tí wọ́n ja ogun tá à ń pè lógun khandak yawmul khandak yìí atúnlé bámbò míì tí wọ́n pè lóko mi òun náà ni kọ́dà àyà súwúrà kan bẹ́ẹ̀ ní al-Qur'an tọ́lọ̀ ń sọ lóko ogun khandak àmọ́ alẹ́ máa wọ pé kò sí suratul khandaki nínú alukur'ani suratul ahzabi yawmul khandaki huwa yawmul ahzabi ọjọ́ ahzabu náà lọ́jọ́ ọlọ́jọ́ khandak kí ni ìtumọ̀ khandak ni pé ńgbà tí gbogbo àwọn ìjọ níjọ gbogbo àwọn kèfèrí tí wọ́n yípo ìlú Madina wọ́n wá gbáríjọ pé ní ẹjẹ gbogbo wọ́n pawọ́pọ̀ lẹ́ẹ̀kan náà ká yanjú Muhammad àwọn èèyàn rẹ̀ sallallahu alayhi wa wọ́n wá ṣe mítìnì náà wọ́n sì ṣe wọ́n pa mọ́ títí títí tí wọ́n sì fi fẹ́ wá kan àwọn mùsùlùmí la kára ó tún kí ìròyìn tó wá bá wọn pé nǹkan báyìí ni àwọn ará bíi máa ń gbèrò òun là nẹ́bù wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ọlọ́run ní kọ́ máa kọ́ wa wa shawiruhum fil amr ọlọ́run lọ́pàá nẹ́bì láṣẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wà ń wájú ọ̀gá abìkan lèyàn jẹ ni baálé ilé lèyàn jẹ ni ọba àlú ni gọ́vùnà ni olórí orílẹ̀-èdè ni bọ́ba jẹ́ mùsùlùmí kọ́ lo ẹ̀kọ́ al-Qur'an al-Karim yìí wa shawirhum fil amr anabi ọlọ́run pa anabi gan láti ẹ̀bẹ̀ yà máa fọ̀rọ̀ lọ àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ yẹn náà ara yìí máa fọ̀rọ̀ lọ òun lọ fa al-Khandaq tá n ká anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bí nǹkan bá wọn bọ́ba ti wá dé bá wọn anabi mọ̀ pé gbogbo èyí yòówù tí wọ́n bá wulẹ̀ wọ́n wí èyí tí ọba bá mú bẹ̀ wá ìyọ́ sọ̀kalẹ̀ wá láti láti sánmọ̀ gba èyí tí wọ́n wí yẹ ọba mu èyí lọ́ mu àmọ́ lọ́n pa aláṣẹ pé síbẹ̀síbẹ̀ náà wà ṣáàwérúhùn fìlà àmọ̀rùjẹ́ wọn máa gbọ́ mẹ́jẹ wọn kàn máa rí kọ́ kàn máa pàṣẹ máa fọ̀rọ̀ lọ àwọn náà ẹ̀kọ́ ńláńlá lélẹ́yìí látara ìtàn anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì wa pe àwọn sọ̀hábẹ́ jọ pé báyìí báyìí la gbọ́ òǹkà wa ló sì mọ bó ti mọ yìí àwọn tí ń ṣe ń bọ̀ gbogbo àwọn kèfèrí tó yí wa káàtì ti Mákà àti ti bòmíì ni wọ́n panu pọ̀ yìí ọ̀nà wo ló ń kálukú yín rò pa lè dá lọ́gbọ́n òǹkálukú wa ń wí tinú rẹ̀ inú àwọn sàhábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tá à ń pè ní salman alfarisi salman alfarisi salman yìí ṣe lárúbáwá ìtumọ̀ alfarisi náà ni pé salman tó wá láti ilẹ̀ ilẹ̀ fúrúsù ìwọ̀n náà ń pè ní persian láti ilẹ̀ persia ni salman ti wá ilẹ̀ persia yìí ni ara bẹ̀ jẹ́ iran lónìí ara bẹ̀ salman ti wá radiyallahu ta'ala anhu wa salman al-farisi lọ́wọ́ á ní ìtàn bí salman al-farisi ṣe dé madina náà ìtàn tó gùn ni salman al-farisi gbúrò pé ẹnìkan lọ sọ fún un pé ní anabi kan jáde níbi báyìí ó sì júwe kò sókò ọ̀lú fún un àmọ́ júwe bí lu madina ó ṣe rí ara tó fi júwe fún un jọ̀hún ni pé ìlú kan tí làbídọ̀ ọkọ̀ mbẹ́ salman al-farisi wá wá títí títí láti iran ó sì fi dé ìlú madina ó tún wá dé madina yìí sí gbogbo àwọn ìròyìn tó ti gbọ́ pé anabi yóò níròyìn báyìí yóò níròyìn báyìí ń wá ń wádìí rẹ̀ lọ́kọ̀ọ̀kan ó fi wá rí anabi muhammad sallallahu alayhi wa sallam salman bó ti wá jẹ́ fárisì yìí tó anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ pé kí lànàbì máa pe salman salman minna ahlul bayt salman minna ahlul bayt yẹn bá fẹ́ máa sọ pé ah, àwọn ará lẹ́kìn ah, ní lélẹ́yìn anabi wa ni salman minna wọn àlásàrí tó bá wọn mùsùlùmí ó ti lọ́lá tó yìí ah, wọ́n sì wá dí wa lọ́wọ́ rẹ̀ láàmàlà allahu qulubahum wa buyutahum nara. hadithi yìí ọ̀sọ̀ ìgbà tá hadithi yìí wáyé aya al-Qur'an al-Karim tó sọ pé fa in khiftum farijalan aw rukbana aya yìí ò tí sọ̀kalẹ̀ ń gbọ́nà o àṣẹ òtí ìgbéwá bá nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam pé bẹ́ẹ̀ bá wà ń ru ipò báyìí farijalan aw gbogbo ẹ bá wà lójú ogun báyìí tẹ́ ẹ̀ ráyè lọ sálù alákẹ́ ẹ̀sẹ̀sẹ̀ lọ mọ́sálásí lọ kírun bórí ìgbó náà ni wọ́n bá bá yín ọlọ́ni ẹ̀ máa kí bẹ́ẹ̀. wọ́n rò kù bá ẹ̀ ń gbẹ́sìn lọ ní bẹ́ẹ̀ lójú ogun tásìkò òun tó ẹ̀ máa kí bẹ́ẹ̀. èyí ń túmọ̀ pé ní ká mọ̀ wá wípé àti rí hadithi yìí pé báwa náà bá wà ń rupò báyìí ń jọ pé ànábì sallallahu alaihi farijalan aw rukbana salatul khawfi òun ni irun payà sábà wà nínú ogun àbí ntọ́jọ bẹ́ẹ̀ àìlọ́ irun lára látẹ̀yìn bẹ́ẹ̀ lẹ́yìn eléyà nẹ́bọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun náà padà wá kírun salatul khawfi láì mẹ́yẹ gbà lẹ́yìn tíṣẹ̀lẹ̀ ti khandaku yìí ṣẹlẹ̀ láti fi kọ́ wa pé kọ́dà bá wà lójú ogun ẹni bá yẹ pé ṣe ẹ army ẹ ẹ ọjẹ́ military ni army ni navy ni air force ni bọ́ bá wà lójú ogun tó jẹ́ mùsùlùmí sọ̀láàtù ìkọ́wọ́fì lọ́ọ́ kọ́kọ́ mọ́ kọ́ ọmọ kírun lójú ogun náà bọ́lọ̀ ń ṣe pàwá mùsùlùmí láti ẹ̀mí yẹn. so nípa báyìí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní wọn ò já kírun hatta ghabati shams títí tó òun sì fi wọ̀ ìyẹn ni pé títí àsìkò magribi ti ó fi wọlé. wa fi lafdhin li mùsùlùmí nínú ẹgbà wa hadithi yìí kan náà lọ́dọ̀ mùsùlùmí shagaluna anis salati al-wusta salati al anabi ṣe sárihù rẹ̀ ńbẹ̀ ń sọ̀láàtìl wùsọ̀ kíni jẹ́ sọ̀láàtìl wùsọ̀ ìrun àárín òun náà ní kíni sọ̀láàtù àlàásùrì anabi ní ṣàgàlúnà wọ́n sì kó àìrójú bá wa wọn ò já tètè kírun àlàásàrì thumma sọ̀láha bayna al-maghribi wal-isha anabi wa kí ìrun àlàásàrì bayna kíni bayna al-maghribi wal láàrin maghribi àti ìṣá kí ni túmọ̀ pa nàbì kí láàrin magiribi àti ìṣá ìtọ́rọ́ náà méjì ló lè gbà túmọ̀ ṣé túmọ̀ rẹ̀ nípa nàbì kí magiribi tán ńgbà tó pásíkò magiribi ti wọlé ànábì kí magiribi tán ọwọ́ ní ẹgbẹ́ àlàásàrì dìde kaká làásàrì ńgbọ̀ wá ká làásàrì tán lọ́wọ́ kí ìṣá ṣé túmọ̀ rẹ̀ ní pé bẹ́yìn nàlùmọ́ wọ̀sọ̀láha bẹ́yìn nàlùmọ́giribi wal ìṣá rárá ìtumọ̀ rẹ̀ ní pé sọ̀láha bẹ́yìn nàwàkẹ́yì àlùmọ́giribi ànábì kírun àlásàrì láàrin àsìkò mọ́gíríbì àti àsìkò ìṣá torí pé ìtọ́fẹsẹ̀ rinlẹ̀ ni pé béèyàn bá jẹ ìrun tó bá fẹ́ kírun ó gbọ́dọ̀ tó ìrun bí òun ṣe wà náà ni kì í wá sí pé yẹn wà pé jẹ́ nkí mọ́gíríbì tó wọlé tán ní ìsìnbọ́n bá wá sálámà yóò ṣe wá dà ní àlásàrì yóò wá padà sórí ìṣá ìhàn àdéhìí yóò túmọ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé sọ̀lá àbẹ́yìnà waqtay sọ̀lá àti magrib wà àti al àti gbọ́ pé hàtà gábàtì àṣàmùsọ òòrùn ti wọ ọ̀rẹ́dì àsìkò mẹ́gìrìbì ti wọlé nù kánàbì kó wá di pásíkò ìṣáyé wọlé òun lànàbì ti kí irun wo ló ti kí àlàásàrì tí ọ̀rá yìí ti ń gbà yẹn nípa báyìí bóyá bá fẹ́ kírun sílà lórí kan dé tí kò jẹ́ kó kírun lásìkò rẹ̀ irun mi fi wá wọlé irun tó jẹ lákọ̀ọ́kọ́ yẹn bóyá mẹ́gìrìbì lèyẹn jẹ pẹ̀lú ìṣáyé ni ó kì mẹ́gìrìbì yẹn tó tó kí ìṣáyé rẹ̀ bí asiri àti magiribi ni ó kí asiri rẹ tán kó tó kí magiribi rẹ eléyìí tún wáyé níbi hadithi mi náà anabuwa muhammad sallallahu alayhi wa sallam wọn wà lójú ogun jọ náà ni nínú àṣà anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun ni pé bí wọn bá wá fẹ́ sùn wọn wà á yan ẹnìkan pé básìkò òun bá tó nígbà tí ò sáago tí ó jí wọn kò sì sí rédíò tí ó pèrún àmọ́ wọn wà á yan ẹnìkan pé ìwọ ò sùn o. bọ́ba di àsìkò tí àsùbá àtó ìwọ ni ó di ni ó di gbogbo wa. ṣá Allah inú tọ́lọ̀ ti fẹ́ tọ́lọ̀ ti ká dára kó lè bá àjẹkọ̀ fún wa ẹni tí wọ́n ní ó jí àwọn kírun ńgbà tásùbá ń súnmọ́ bọ̀ òun gbé òun náà lọ. ọwọ́ ajẹ́ pé ntọ́kọ́ tají lẹ́yìn ìgbà tó òun bẹ̀rẹ̀ sí yọ ẹ̀ta òun tí ń ta sí ìyànlá anábọ̀ Muhammad sallallahu alaihi wọ́n á ní wàláì kódà òun ò sùn títí àsìkò òun sì fi fẹ́ tó òun ọmọ ìgbà tó òun gbé òun lọ oorun sì ní nínú ọgbóró nínú àwọn tí ṣẹ̀ríà ìsìláàmù ní èèyàn lè torí ẹ̀kọ́ má kírun lásìkò ẹ̀ lára ẹ̀ lóorun bòrun bá mú yàn tí èso oorun àmọ́ má sùn nígbà tí yẹn mọ̀ pé mọ́gìrìbì ku ọgbọ̀n ṣẹ́jú àbí ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nígbà wọn lọ́yẹ̀sẹ̀ wá sùn irú oorun báwọn kọ́ àmọ́ oorun tí ọba yàn láyòrò irú eléyìí nínú àwọn ọ̀zọ́rò tí sẹ̀ríà islam gbà wá láyè òun là nàbì ní manama ani sọláàtì aw nasiyaha falyusalliha hina yadhkuruha aw idha dhakaraha la kafarata lahu illa dhalik naam. anabuwa muhammad sallallahu alayhi wa sallam gbọ́ wá jí gẹ́gẹ́ bí bóòlù àti kírun tá a bá jẹ bá débẹ̀ inú àkọọ́lẹ̀ hadith yìí ni pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó wá ní kí bilal ó pẹ̀rùn nígbà tí Bilal pẹ̀rùn tán ìrun rákà àtẹ ìfajiri tó yẹ wọn ó kí kí wọn tó kí ìrun ọ̀ràn yẹn anabi kọ́kọ́ wá kí ná kó tó kí kó tó ní wọn ṣe kí ni kí wọn gbé ẹ̀kọ́ mọ́ àṣùbà anabi ò pásíkò rẹ̀ ti kọjá inú ìrun tá a ti jẹ ní ẹja kọ́ kí ìtọ́jú ọ̀ràn yẹn tó wà wájú àyínà gẹ́gẹ́ bó ṣe yí wà létò bó ṣe yẹ wọn ó tó ń gbà wọn bá kí bẹ́ẹ̀ náà lànàbì kì í jọ náà eléyìí náà kún hadith wa tó ní pé bẹ́ẹ̀ bá jẹ ìrun kí eléyìí tó ń ti jẹ tẹ́lẹ̀ kó tó kí ẹ̀rùn tí ọ wọlé àádọ́nbí هذا والله أعلم صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أحسن الله جزاكم الله خيرا ونفعنا ونفعنا الله وإياكم بهذا التعليم في الدنيا والآخرة آمين ṣùgbọ́n bí agbègbè ọ̀rọ̀ ọ̀nà ní ọgbọ̀ bóró kí a bá lọ́wọ́ gẹ́gẹ́ bí ṣe ṣe wà láti máa bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ bí lọ́wọ́ two three four five six seven eight. Assalamu alaikum warahmatullahi. Bí èmi ní pé ẹ ti sọ̀rọ̀ kan kọjá sẹ́yìn nípa ti àsọláàtì náà ni àsọláàtì ipe tẹ́ ẹ bá wà ní ìrìn àjò ipe tẹ́ pé ìrìn àjò ọ̀nà tẹ́ ẹ ń gbà tẹ́ ẹ ti wá lọ síbi ìlú tẹ́ ẹ ti ń bọ̀ tẹ́lẹ̀ èèyàn wá dá kíbla mọ̀ ipe yóò wá lọ hadithi bayna al-mashriqayn wal-maghribayn kíbla ṣé àárín ìbúlọ̀ òun ni àti àti ìbúlọ̀ ìbúlọ̀ rẹ̀ sá ṣé ọ̀tún lè yóò ni àbí ẹgbẹ́ báyìí Ah, ọlọ́run san ilé sàn dáadáa bọ̀tí eh, rò pé asọ̀ntọ́jọ bẹ́ẹ̀ níbí ọbẹ̀yà ah, ẹ̀ gbọ́ dáadáa níta sọ nípa nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam ó ní al-qiblatu bayna al-mashriqi kì í ṣe mashriqayni bayna al-mashriqi wal-maghrib pé al-qibla ń bẹ láàrin kínní láàrin ibùyọ oòrùn àti ibùwọ̀ rẹ̀ kọ́dà wa fi kún jọ́nà pé qibla àwọn aráabó ẹ́ kì í sọ àwọn ará Saudi àwọn ará Madina nìkan ẹ̀ẹ́dẹ̀kan láwọn ará Saudi kọ́dà kì í ṣe gbogbo ará Saudi ará kínní ará Madina nìkan bá a ṣe ṣàlàyé ń jọ yẹn nù pé ó lè ṣe é ṣe ń bò mí kó ṣe pé níbi tó òun ti ń yọ gan ni kíbìlà ti ń wà ìtumọ̀ níta nẹ́bí wíńjọ yẹn kíbìlà àwọn ará Madina níbo ìṣèwádò nínú nù bí yẹn bá bí ọrùn bá ń yọ lẹ́gbẹ̀ẹ́ báyìí tí ọrùn wọn bí àárín méjèèjì yẹn ni kíbla ara Madina ń bọ̀ sí ọ̀nà ibi tí Kaaba kọjú sí àwọn nìyẹn tó bó ti jẹ́ nìyẹn. ẹ wá ní sẹ́yìn bá wà lórí ìrìn àjò tí ó wá mọ ibi tí kíbla wà ohun tí ṣẹ̀ríà Islam ní kéèyàn ó ṣe òun ni pé ní kó gbìyànjú ní gbogbo ọ̀nà tó bá mọ̀ ìmọ̀ kan lọ́lọ́run fún ni experience kan ló ti ní ni pé ah ńgbà mọ́tò kú omi tá a ti ń bọ̀ ara ọ̀nà nìyẹn lápèjúwe ní sẹ́yìn yẹn fẹ́ máa lọ sí kò nísìnyí nígbà tí yẹn bá sá wà ń bi gèrè alimi ọmọ bíi síkébìlà wà ń bẹ ọ wá wo sùn bí mọ́tò ṣe ń bí mọ́tò ṣe ń gbé àwọn lọ pé bí mọ́tò ṣe ń lọ náà nígbà tá a ti kú o àjẹ́ pé bíi ni kébìlà wa àbí bíi ni ọ wa ètí sẹ̀ríà ìsìláàmù sáfẹ́ ká sí ni pé gbogbo ń tá bá lágbára láti lè fi gbìyànjú pé ní ibi yìí ni mo rò pé ọjọ́ kébìlà lópin ìgbà tí ọba sí yẹ kínú yẹ̀kínù ni pé bọ́bá yìí pé lu táwọn èèyàn ń gbé ni ẹ̀rọ kan àwọn mùsùlùmí ìlú yìí dà níbo lẹ́ ń kọjú sí kírun àmọ́ tí ọba sí yìí ń bọ́yá nu pápá bọ́yá bìkan ni èèyàn náà wàá lo gbogbo ohun tí ọba níní mọ̀ lágbára láti fi wò ó pé ní ọ̀dà bíi pé nílùú tí mo wà kò jìnnà síbí yìí náà lápèjúwe ibi tí oòrùn ti ń yọ ni kíbla wa wà oòrùn ló sì yọ àjẹpẹ́ bíi náà ni ọ̀jẹ̀ tó wá kírun kódà bó bá padà wá hàn lẹ́yìn ìgbà tí irun yìí ti lọ pé ní ah, àti tá a sì kílẹ̀ kan ọ̀tọ̀ níbi dá a kọjú sí kódà sẹ̀ríà ìsìláàmù lọ́lọ́ ń yọ̀ǹda arú ẹ̀ fún kò ní ìdí kódà àrùn yẹn padà mọ́ so bí o ti jẹ́ ni. Hmm. Hmm. Hmm. ẹ̀yin náà láti sọ kò sí ní ti ń jẹ́ kékeré yẹn máa dájú kọ́ bí tó rọrùn ti yọ nílá ìlmẹ́sirikú wal maghrib. Eh, ìtumọ̀ kébìlà kí ni ìtumọ̀ kébìlà òun níbi tí kíni ntọ́lọ̀ ń pa wá láti ẹni pé ká kọjú sí ká kọjú síbo ká kọjú sí kàába kàába náà là ń wá kiri kọ̀ wá sí ṣe túláàsì ni kàábọ̀ wà ń bi tó ràn àwọn kan ti ń yọ kò ṣeé ṣe bí ó ti wà ń bi tó ràn àwọn kan ti ń wọ̀ tí ó wà láàrin wíwọ̀ oòrùn àti yíyọ̀ oòrùn àwọn kan túláàsì yọ kágun síbi tó ràn àwọn àkàtà ń yọ nígbà kò sí nǹkan kan tó ní kéèyàn má kọjú síbi tí òun ti yọ bóyá àdéhìí tẹ gbọ́ ni pé inna shamsa tatlu'u bayna qarnay ash-shaytan anabi sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ bá fẹ́ kírun ẹ má sun ìgbà tí òun yọ lọ́wọ́ yẹn ẹ má sun kínní ìgbà tó òrùn yọ lọ́wọ́ mùsùlùmí èdìdì kọ́ yẹn náà fìlà lọ́kàkán ìgbà tó òrùn yọ òun ni bẹ́ẹ̀ bá fẹ́ kírun ní sẹ́ anabi sallallahu alaihi wasallam bóyá yẹn ni àdìsí tẹ́gbọ́ Allahu a'lam. ẹ̀sùn onígbà tá a ní kéèyàn gba gbogbo ògbìyànjú rẹ̀ pé kó fi wá kébìlà kámọ́ ààrẹ ìjọ wa sọ pé ní yẹ̀pẹ̀lẹ̀ mímọ̀ wò tí mo lè fi wo kébìlà eléyìí ò sí nù àsìbáàbù ṣẹ̀rẹ̀yà torí pé etí ń jẹ́ yẹ̀pẹ̀ síhìrù ní ṣẹ̀rí àpè ìdán tó eléyìí àgbọ̀dọ̀ ló kápá afẹ́ fi ṣe níta afẹ́ fi ṣe bàdà ọlọ́wọ́ san ilẹ̀ sàn dáadáa níta lérò ni pé gbogbo ntí ò sí pé ní àyàn ò lè mọrú eléyìí àṣírí lélẹ́yìí hàn nítorí pé ní bàbá wífẹ́ lómi náà gba ntí mo lò ní pé bí tó òrùn ti ń yọ ń bi lu tí mo ti kú àbọ̀nà àbí tí mọ́tò darí kọ irú gbìyànjú yìí ni ṣẹ̀rí àníkéyàn ó kó ṣe gbogbo agbára rẹ̀ àbí kó bi àwọn aráàlú tó wà ń bẹ̀. assalamu alaikum. alaikum salam. ìbéèrè tèmi ni pé tí èèyàn bá jẹ ìrún mọ́ group tó dẹ̀ fẹ́ kí tí àsìkò ṣáà náà ti wọlé tó ti fẹ́ kí ṣáà tí hmm. yóò kọ́ kí mọ́ group tó ń jẹ ni wọ́n dẹ̀ ti fẹ́ kí jama ṣùgbọ́n àwọn kan sọ pé bóyá kó jọ ìwọ̀n kí mọ́ group bá. a ti dáhùn àpàlà abala kan nù béèrè yín yóò kọ́kọ́ kí mọ́ group náà ni kò sọ̀rọ̀ mí bí eléyìí bọ̀tẹ́nu ìṣòro díẹ̀ tó wà ń bi eléyìí tẹ́yìn béèrè bóyá ńlẹ́ fẹ́ ká ṣàlàyé ni pé jàmá wọn sì fẹ́ ni wọ́n fẹ́ kí ni mọ́ṣáláṣí sẹ́kọ̀ wọn wá bọ́ sẹ́yìn bẹ́ẹ̀ lómi ṣe máa ṣe ẹlòmíì wá bọ́ sí ẹ̀yìn mọ́ṣáláṣí ìmáàmù ọmọ kírun ìṣáì lọ́wọ́ fáwọn kan òun ọmọ kí má bíríbì tiẹ̀ kọ́dà ẹlòmíì ó sáré kí warawarawara nígbà tí ìmáàmù ọba fi rúkú ẹlẹ́ẹ̀kejì ó ti da gbogbo tiẹ̀ tán yọ wá jọ ìwọ̀n síbẹ̀ ni sẹ̀rí àwíyá àbẹ́ẹ̀kọ́ anabi sallallahu alayhi anabi ní idha suwiba bis-salat fala salata illa al-maktuba idha suwiba bis-salat fala salata illa al-maktuba anabi ní bí wọ́n bá ti gbé ìkọ́ márùn kan èèyàn gbọ́dọ̀ tún máa kírun míì mọ́ nínú mọ́sálásí wọn àti ìrun tí ìyẹn ni pé kò lẹ́tọ̀ọ́ ka hadithi mi náà fáwọn kan lọ gbó lẹ́yìn mọ́sálásí tá ànábì ń kírun ànábì bí wọn kọ́ra wà nù wáyà pa ànábì bí wọn sẹ́yìn ṣe mùsùlùmí ni nípa báyìí ni pé kí ló ń tọ̀ wọ́n wàá ṣe òun ni pé magrebi náà ni ó kì í àmọ́ lè dà níyàn magrebi kò fi jọ ìwọ̀n àbí zúrì àbí alásàrì ni zuri lòún jẹ wọ́n sì ṣetán tí wọ́n fẹ́ kí asòrì yọ wà á jọ ìwọ̀n bí ìgbà tí ń bá wọn kẹ́hùn náà àmọ́ níyàn tiẹ̀ ní kó òun kí ìrun zúrì bí wọ́n bá wá sálámà tán immediately òun wà á kírun ìrun wo ni ó kí yẹn asòrì ni wọ́n ṣe wá kí bọ́ba ìpè magrebi náà ni wọ́n ṣe wá kí jẹ ìṣòro kékeré kan lè tún wà ń tó bá jẹ́ magrebi àti ìṣá ìpè á ah, agbọ́ ti zúrí àti asúrì mẹ́rin mẹ́rin náà ni wọ́n ìṣá yìí nísìnyí mẹ́rin lòun magrebi mẹ́ta ni ṣé magrebi ọ̀wá di mẹ́rin ni àà bẹ́ẹ̀ kọ́ bọ́ba ti kí mẹ́ta tiẹ̀ tán yóò jòkó àmọ́ kò ní sálámà yóò máa retí ìgbà tí ìmáàmù ó kírun tán tí ìmáàmù ó jòkó tí wọ́n wá bá wá sálámà òun náà sálámà pẹ̀lú ọlọ́run kan tó tún máa ń wáyé ń parú nǹkan báyìí mo jọra àwọn kan tí wọ́n ṣe é téèyàn bá wà lórí ìrìn àjò ẹlòmíì ó ti gbọ́ yé pé rákà méjì náà kú lọ́lọ́ ní kó wọn ò kí ẹ wàá rí pé ẹjọ́ tò lẹ́yìn ìmáàmù ni bí ìmáàmù bá ti dóko rákà méjì báyìí ti ń dìde lọ òun kan sálámà jẹ ni yọba jáde kú lórí ọ mistake ńláńlá lélẹ́yìí o ẹni tó kírun rákà méjì lẹ́yìn ìmáàmù bọ́ọ̀tì ẹ̀jọ́ nírìn àjò bí yẹn bá ti kírun lẹ́yìn ìmáàmù irú òun tí ìmáàmù ń kírun nìwọ́n náà kí òun ló fi dá a bá a bá wà lórí ìrìn àjò ẹni tó bá jó nírìn àjò làá tì síwájú pé kó ṣe ìmáàmù bọ́ba kí méjì tiẹ̀ tá àwa tá a jẹ́rò gbélé àwa láwa fi méjì fún àmọ́ tó wọn bá ti ní kọ́ọ̀tù àti tò lẹ́yìn ìmáàmù tí ń kírun pé tú láàtì ní kí wọn náà ṣe kíni kò pe irun rẹ̀ kéèyàn wá kí sálámà aráka méjì lẹ́yìn ìmáàmù kọ́ sálámà kí ìmáàmù ọmọ wa kíta ìkẹrin eléyìí ọ ọ ọtakò òfin ṣẹ̀ríà náà. bí ètò ẹ̀sọ́ kan sì pé wọ́n ẹgbẹ́ jẹ́ mùsáfù wọ́n yà wá wọ mọ́ṣáláṣí raka méjì tó kù ni wọ́n ń kí báyá lápèjì ibi ìbúhùrì so ǹjẹ́ tí ó bá bá ń kí rákà méjì yẹn ṣé ó nídi kí ó tún san rákà méjì tí ó ti lọ àbíbọ̀. ẹbí ìrún bórì lọ jẹ. wípé agbọ́ ti ẹni tó kí rákà méjì aléyìn ọ̀dà tó sálámà tó fi ìmáàmù lẹ̀ pé kọ́ máa kí tiẹ̀ lọ. ẹni tí ó wá ṣe pé ní ìmáàmù kú ti kí rákà méjì àbẹ́lómi ọmọ ọmọ dúró ipe bàbá kí raka méjì tán èmi ọjọ́ ìwọ̀n raka ẹlẹ́ẹ̀kẹta bàbá kí kẹta àjọ kí àjọ sálámà pọ̀ bẹ́ẹ̀yàn bá ti lè tò lẹ́yìn ìmáàmù òun náà kírun ẹ̀ pé ni ẹ̀rù tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé raka kẹta àti kẹrin ló kí pẹ̀lú ìmáàmù yóò mú mẹ́ta ìkẹta tiẹ̀ wá ẹ̀kẹrin tiẹ̀ wá tí ó fi wá sálámà. naam eléyìí tí wọ́n lè sọ̀rọ̀ kálẹ̀ kan pé yanni lásù ṣẹ̀ríyà. Hmm, náà lẹ́hà ọmọ yọni wọ́n ní gẹ́bí jẹ́rẹ̀mọ̀ ìjà tí ẹni ìtumọ̀ ẹ̀hó dàbọ̀tọ̀ lọ́wọ́ fi pé rẹ̀ tọ́ àwọn àgbò wọn lábẹ́rẹ́ pé báwọn náà ṣe ń pe ọlọ́wọ́ bá pé bọ́yá ọlọ́run pé lábùn ẹ̀ ó sì wà yàní ó wà múnásà ní ṣẹ̀ríà. naam mo sọ pé ní yustafsalu anil maana yustafsalu anil maana tọ́ba pé ìtumọ̀ ti ọlọ́run túmọ̀ sí òun ni bọ́lọ̀ ń ṣe pera rẹ̀ nínú àwọn ròyìn tó ròyìn kò burú àmọ́ nuwajjihul insan á kọ́ àwọn èèyàn pé bàbá fẹ́ pe ọlọ́run èyí tó dáa jù òun ni pé kíni al-alfadhu shar'iyya tó lọ́n lò bàtẹ́mẹ́jà gbàgbé pé al-alfadhu à ń sọ̀rọ̀ ń pa kíni tọ́ba ti pé de lárúbáwá là ń sọ tọ́ba yìí pé kíni èdè Lárúbáwá là ń sọ èdè Lárúbáwá ni èdè Lárúbáwá ni àmọ́ sẹ̀ríà ìsìláàmù ó sọ pé ní gbogbo ntí ń bẹ ní kọ́dà al-Qur'an al-Karim nísìnyí bisimilahi rahman rahim ó kọ́ ọlọ́run mẹ́ta ní bẹ́ẹ̀ bàbá fẹ́ túmọ̀ ẹ̀fẹ́ yẹn kò ní ìdí ká túmọ̀ wá fún pé lórúkọ ọlọ́run arahman arahim kò ní í gbọ́ yé ká túmọ̀ ẹ̀ fún léde rẹ̀ ìsẹ̀ríà ìsìláàmù ọ̀fọ̀ tó bí o ti jẹ́ nù oníbèrè ok ó ní alágbàbà àṣàlàyé kí ni kí ni jẹ́ sọ̀ràtù dùhà àti sọ̀ràtù tàwọ́bà àdùhà àti sọ̀ràtù tàwọ́bà. sọ̀ràtù sọ̀ràtù tàwọ́bà. naam àti sọ̀ràtù dùhà. ala kulli hal sọ̀ràtù dùhà òun ni irun tá a máa kí lásìkò dùhà irun tá a máa kí ní kíni hmm. ní àsìkò dùhà kí ni ìtumọ̀ duha ni pé lẹ́yìn ìgbà tóòrùn bá yọ tán sọ́ba wa ṣe díẹ̀ lẹ́yìn tóòrùn ti yọ òòrùn ọ̀ma ṣe kí ni òòrùn ó lò òkè tàrútàfẹ́ ṣàm látìgbà tóòrùn bá ti lò òkè yìí àsìkò duha ti bẹ̀rẹ̀ títítítí yóò fi dìgbà tí òòrùn wà lọ́kànkan àtàrí yẹn ní sánmà láàrin méjèèjì yìí lèyàn lè kí kí tá à ń pè ní sọ̀látù duha àmọ́gbà tó dáa jù fún sọ̀látù duha òun ni ìgbà tó òrùn bá ń tààyàn la ní àkọ́kọ́ ìgbà tó òrùn bá bẹ̀rẹ̀ sí ní tara yẹn ìgbà yẹn ló dáa jù bí wọn bá fẹ́ kí sọ̀látù dúhà sọ̀látù dúhà sì ní alimọ̀ gbọ́ táwọn kan máa ní kò sí nínú súnà ọ̀rọ̀kọ̀rọ̀ ni nínú súnà nàbà muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ abẹ́ nù hadith abi huraira awsani khalili bisalaasatin wala ada'uhunna hatta amut nínú hadith abi zarri mina àtọ̀kọ́lọ́pọ̀ hadithi. ni pé kákírun sọ̀láàtù dúhà ìbẹ̀nu kínni ìbẹ̀nu súnà anábìwá muhammad sallallahu àmọ́ kìí ṣe dandan àmọ́ kìí ṣe kínni kìí ṣe dandan kọ́ra bẹ́ẹ̀ bá ń kí kan tó sì tún sí gbà kan tí ò kí mọ́ káwá máa challenge pé òtún kí dúhà mọ́ ni àhà èyí wọn ò lẹ́tọ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ń kí ọwà nù ọwà nù súnà wọ́n yà bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ ṣe wà ní kọ́lọ́bà ọ̀rọ̀ mọ́tíláṣí tí àwọn akẹ́kẹ́ rẹ̀ ṣe lọ́rọ̀ àyíká wọn ni wọ́n ti wà wọ́n lọ sí bíi àbídà tí àbẹ̀rẹ̀ ní ọmọ ọ̀rọ̀ sí bíi àyíká. على كل حال حديث عائشة náà tún ní eh, òun ò rí anabiwa muhammad sallallahu alaihi wa sallam kọ́ máa kírun duha ọ̀rọ̀ duha ọ̀rọ̀ tó gùn ni àmọ́ mo summarize fún yín ni èyí tó rin lẹ̀ jù nù sunna anabiwa muhammad sallallahu alaihi wa sallam wọn ni pé abduha mina sunan sábìtà àni nàbí sallallahu alayhi wa sallam bọ̀tá bá ní ká máa sọ̀rọ̀ pé kí ni eh, ìdẹ̀ kí ni èsì àdìsí báyìí kí lè sin tẹ́ni báyìí yọ gba àsìkò wa tá a bá fẹ́ a lè fà sọ́sọ̀ dárúkọ kan fún insha allah ta'ala. sọ̀látù tawba yẹn ó ní kí ni túmọ̀ ẹ̀ lóyún kan béèrè. sọ̀látù tawba lédè yorùbá ìrun eh. tútúbá nù ìrun tútúbá ìtumọ̀ <laughs> ẹ̀rọ rẹ̀ tuntun náà ẹ bí àwọn ọ̀sán ti sọ ń tí. báyà kọ asila mẹ́wàá bínú látàárọ̀ láti wà ní ìmọ̀tàkùn. wọ́n ti ayọ̀ ǹda o. insha allah ta'ala asila tó bá pàdé sọ. insha allah ogun bóyá ń bẹ bí ìgbàlú ògbó akọ̀rọ̀ nìkan ní ọjọ́. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk